ìjọba àpapọ̀ kéde ọjọ́ kejìlá oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Shehu Sani ṣàlàyé bí aláṣẹ Tinubu ṣe móríbọ́ lọ́wọ́ ọ̀bẹ onímájèlé ilégbìmọ̀ aṣòfin àgbà ìjókòó kẹwàá irú rẹ̀ ni wọn yóò ṣiṣọ́ lójú rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun nínú ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ gẹ̀ẹ́sì ti gbé mílíọ̀nù méjì euro fún orílẹ̀-èdè nàìjíríà lórí ètò ìlera ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fìdítì ti pé òun sì ni igbákejì akọ́nimọ̀ọ́gbá ikọ̀ super eagles ẹ kú dédé àsìkò yìí láti kani bàbá gbàgede ìmọ̀ tv lóde tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2023 ìròyìn àgbáyé òun la mú wá fún yín látẹ̀dù Ìbísọ́ní Sodiq Abiodun ìròyìn òun rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́ kejìlá oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n pe ọjọ́ kejìlá tó jẹ́ oṣù kẹfà lórílẹ̀-èdè yìí ni yóò jẹ́ ọjọ́ tí wọ́n yóò fi máa ṣe àyọjọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìjọba àrawarawa nílẹ̀ wa nàìjíríà akọ̀wé àgbà fún iléeṣẹ́ ìjọba èyí tí ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí dókítà olùwàtúyìn àkìlàdé ló fọ̀rọ̀ múlẹ̀dẹ̀ ó pé ìjọba aláṣẹ bọ́lá ahmed tinubu ni wọ́n ti ń jẹ́ kó di mọ̀ wípé ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tí a wà yìí ni káwọn òṣìṣẹ́ lọ́ọ́ fi lè rí fìdí láti jẹ̀gbánu àyájọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwarawa lórílẹ̀ nàìjíríà arábìnrin lẹ́yìn tí ó jẹ́ akọ̀wé àgbà ìyẹn akínládé ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ní ṣe pẹ̀lú fífi jẹ́ kó di mímọ̀ fún àwọn nàìjíríà wípé ìgbádùn ní ń bẹ nínú ìṣèjọba wa orílẹ̀ nàìjíríà ó pé àwọn ọmọ nàìjíríà lòún dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn látàrí bí wọ́n ti ṣe sùúrù nínú ìjọba èyí tí ó wà lóde pẹ̀lú ìjọba tí ó lọ láìpẹ́ jọjọ. aṣòfin àgbà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Shehu Sani ni ó ti ṣàlàyé bí Bọ́lá Ahmed Tinubu ti ṣe múbẹ́ bọ́ lọ́wọ́ wàhálà tó ní ṣe pẹ̀lú ọ̀bẹ onímájèlé Sani nínú ọ̀rọ̀ èyí tí ó fi léde sórí ìkànnì abẹ́yẹfò rẹ̀ Twitter ni ó pé inú òun dùn láti ṣàlàyé wípé bí Ahmed Tinubu ti ṣe yan akọ̀wé àgbà rẹ̀ yọ̀nyọ́n lórílẹ̀ Nàìjíríà ìyẹn George Akume gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ló ṣe àfihàn wípé ó ti mórí bọ́ nínú wàhálà ọ̀bẹ onímájèlé o ó pé inú òun tútùn lórí bí ó ti yan Fẹ́mi Gbàjàbíàmílà gẹ́gẹ́ bí adarí fáwọn òṣìṣẹ́ yányán ní iléeṣẹ́ ìjọba lórílẹ̀ yìí sọ ní tó tẹ̀wájú wípé Bọ́lá Ahmed Tinubu ìjẹ́ bó bá ti lọ rè ti yan àwọn tí wọ́n mọ̀ jùlọ sí ìjọba gẹ́gẹ́ bí adarí fáwọn òṣìṣẹ́ tàbí gẹ́gẹ́ bí akọ̀wé àgbà yọ̀nyán lórí Nàìjíríà ni ó ṣeé ṣe kó ń tọ̀ ń máa gùn gàràgàrà àtòun àti Kazeem Shettima ló ń tọ̀ ń yóò máa gùn nínú ọ̀rọ̀ èyí tí sọ́ni tí ó fi léde níbẹ̀ ló ti ń pe àwọn kan wà ní orílẹ̀ Nàìjíríà tí wọ́n mọ̀ ju àwọn tí wọ́n yàn wọ́n sípò lọ ìjẹ́ bí aláṣẹ bá ti yàn wọ́n sípò ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀bẹ ìjẹ oníṣu tàbí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀bẹ onímájèrèdé láti bẹ̀rẹ̀ sí ní máa fi gún wọn gàgàrà. ilégbèmọ̀ aṣòfin ìjókòó kẹwàá irú rẹ̀ ni wọn yóò ṣiṣọ́ lójú rẹ̀ láìpẹ́ jọjọ ìyẹn ní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún tí a wà yìí ìyẹn ní dédé aago mẹ́wàá àárọ̀ ìwé ti fi léde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà ní ilégbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀ nàìjíríà Sani Tambawa nínú ọ̀rọ̀ èyí tó fi léde lónìí tí ń ṣe ọjọ́ Thursday níbẹ̀ ló ti ń gba àwọn tí ó jẹ́ aṣòfin àgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ní àmọ̀ràn wípé kí wọ́n tètè máa mú ìwé ẹ̀rí pé mo yege gẹ́gẹ́ nínú ètò ìdìbò tó wáyé lọ́dún yìí máa bọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ó pé àwọn tí ó jẹ́ ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀ nàìjíríà nìkan wọn máa lọ sí yàrá ìgbìmọ̀ asòfin àgbà bẹ́ẹ̀ sì rèé àwọn tó jẹ́ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀ nàìjíríà ni wọ́n tún láǹfààní láti máa lọ sí yàrá ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀ nàìjíríà ní déédé aago mẹ́wàá ọwọ́ àárọ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tẹwà yìí ó pé wọn yóò ṣe ìforúkọsílẹ̀ náà pé wọn yóò padà wá ṣiṣọ́ lójú wọn gẹ́gẹ́ bí asòfin lórílẹ̀ nàìjíríà fẹ́mi gbàjàbíàmílà abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè nàìjíríà èyí tí ó ṣẹ̀ṣẹ̀ kú gbálẹ̀ ni ó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí láti ń sọnù sókè òkun ó pé àwọn ọ̀dọ́ èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀la èyí tí ó dára púpọ̀ tí orí wọn sì pé dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lọ sókè òkun láti lọ́ọ́ rí wá ohun tí wọn yóò jẹ fún ọjọ́ ọ̀la ara wọn ẹni tí ó jẹ́ àdarí fún ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè nàìjíríà èyí tí ó jẹ́ ìjókòó kẹsàn-án irú rẹ̀ ni ó pé dandan gbọ̀n ni fún ìjọba èyí tí ń bẹ nípò láti tètè wá ojútùú tóun ti ọ̀nà àbáyọ fún àwọn ọ̀dọ́ láti lè dúró sórílẹ̀-èdè nàìjíríà Gbajabiamila lẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní àṣẹ tí ó lọ gẹ́gẹ́ bí adarí fáwọn òṣìṣẹ́ ní ọ̀dọ̀ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ló pé ó jẹ́ tó bà wọ́n lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n fi orílẹ̀ nàìjíríà sílẹ̀ lọ sí òkè òkun láti lọ rí wá ohun ṣe ajé ó pé èyí ló jẹ́ pé ó yẹ kí àwọn tó jẹ́ aṣòfin yòókù pẹ̀lú àwọn adarí jókòó kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ìbéèrè lọ́wọ́ ara wọn ó pé pẹ̀lú bí ìjọba àpapọ̀ ti ṣe wá ohun rí pé ohun ìyàlẹ́nu pẹ̀lú àwọn ìdàgbàsókè ní bẹ lórí nàìjíríà pẹ̀lú ohun amáyédẹrùn míì ló jẹ́ pé síbẹ̀síbẹ̀ àwọn ọ̀dọ́ sì ń lọ sókè òkun láti lọ rèé jẹ ìgbádùn tàbí lọ síbẹ̀ kí wọ́n lè wá nǹkan fi ṣiṣẹ́ gbogbo iṣẹ́ ni ò sí ńlẹ̀ fún àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ míì ni wọ́n ti ń wò wá kò tọ́ sọ́ra wọn dàgbésùmọ̀mí ó pé àwọn nǹkan wọ̀nyí ló yẹ kọ́bẹ̀ sí ń bèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ sì rí kó wọ́n ọ̀nà fún àwọn ọ̀dọ́ láti dúró sórílẹ̀-èdè nàìjíríà ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ń bẹ lórílẹ̀-èdè yìí ni wọn ò ní ìfọkàntán mọ́ lára àwọn tí wọ́n wà ní ipò ìjọba bẹ́ẹ̀ sì rẹ̀ ìjọba tí ń bẹ lóde yìí làwọn yóò wá ọ̀nà kan pàtó láti àwọn ọ̀dọ́ ni wọ́n jẹ ìgbádùn ẹ wo díẹ̀ nù fọ́nrán ohun tí tó sọ síta. To change how we administer the government, our country faces many significant challenges. These challenges have caused many of our fellow citizens to wonder if the promise of democracy will ever become real in their lives. To many of our young people, they have lost faith entirely and are choosing in droves to seek their fortunes and their futures in other lands. We are losing some of our best and brightest. And if we don't act now, the consequences of this loss will shortly and painfully become evident. How do we ensure a healthy, vigorous, growing economy that provides opportunities for all who work hard to succeed through their labor and ingenuity. How do we protect our people from the marauders and the insurgents, the petty criminals and assorted villains who wish to harm them, whether for profit or in service of other agendas? How do we restore faith in our young people so that so many of them no longer feel like the, the only way out is for them to achieve their aspirations is to chase their fortunes in faraway, often hostile lands. These are the critical questions all of us in government must answer or risk the unforgiving judgment of history. With each new day, we have an opportunity to make the hard choices and take the necessary actions to guarantee our nation's future. With each new day, we have less time to act and a more outstanding obligation to act quickly. As you are all aware, the President of the Federal Republic of Nigeria, His Excellency Ashwaju Bola Ahmed GCFR, has nominated me to continue serving the people of Nigeria. to continue serving the people of Nigeria as chief acted to change ní ìpínlẹ̀ ọ̀yọ́ dá méjì o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ọ̀rọ̀ wọn látẹnu ẹni tó jẹ́ adarí pátápátá fáwọn òṣìṣẹ́ olúbùnmi òde níbẹ̀ ni wọ́n ti pẹ́ látàrí owó ìrànwọ́ tí wọ́n yọ kúrò lórí epo ló jẹ́ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n dá owó náà sí méjì ìròyìn pé èyí ló wáyé látàrí bí ìpàdé ti ṣe wáyé láàrin ìjọba àpapọ̀ pẹ̀lú adarí àjọ NLC ìyẹn káyọ̀dé martins wọ́n pé ìpàdé yìí ló wáyé ní agodi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ìbàdàn wọ́n pé àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ tí ń bẹ ní ìlú ọ̀yọ́ ni wọ́n láǹfààní báyìí láti wọkọ̀ pẹ̀lú owó ìdá àádọ́ta tí wọ́n sọ tẹ́lẹ̀ wọ́n pé owó náà ni yóò fún wọn láǹfààní báyìí láti lè láà ní owó lápò dáadáa léyìí tí ò ní ṣe àkóbá ńláńlá fún wọn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ látẹnu gómìnà ṣèyí mákindé ni wọ́n pé àwọn tún láti rí pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n jẹ ìgbádùn ìjọba àwarawa lẹ́yìn tí yóò ní jẹ́ kí ìyà jẹ wọ́n lọ́nà àìtọ́. ilé asòfin ìpínlẹ̀ èkó ti fọwọ́ lòyà wípé àwọn ṣetán láti gbé òfin tuntun kalẹ̀ èyí tí yóò ṣe àfihàn ta gangan lórílẹ̀ ẹni tí ó jẹ́ àdarí tòun ṣe abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ èkó ló pé èyí gan làwọn ṣe gbé kalẹ̀ láti mọ ẹni tí ó dilẹ̀ àgàgà ohun tó ní ṣe pẹ̀lú ohun ìní àti ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ èkó látàrí bí àwọn ẹ̀yà ìgbò ti ṣe ń dún mọ̀húrú mọ̀húrú mọ́ ẹ̀yà yorùbá bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yà ìgbò lè tí wọ́n wá láti àpá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n pọ̀ dandan ní ìpínlẹ̀ èkó tí wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ èyí tí wọ́n dá sílẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé bákan náà àwọn ẹ̀yà ìgbò ni wọ́n kọjú ìjà sí ẹ̀yà yorùbá lákòókò èyí tí bọ́lá ahmed tinubu ti ń kéde ètò ìdìbò látinú ẹgbẹ́ òṣèlú apc lẹ́yìn tí àwọn dìbò tí wọ́n sì dúró sẹ́yìn peter obi nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tí a yìí ìpínlẹ̀ èkó ni ó jẹ́ ìlú tí àwọn kan ti pé kò ń ṣe ìlú fẹnikẹ́ni bẹ́ẹ̀ sì tó ti ń jẹ́ kó di mímọ̀ pé kì í ṣèlú fáwọn ẹ̀yà yorùbá ọ̀básà mùsàṣírò ọ̀básà nínú ọ̀rọ̀ rẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn yóò gbé òfin tuntun kan kalẹ̀ léyìí tí yóò fún àwọn ẹ̀yà yorùbá láǹfààní láti jẹ ìgbádùn dáadáa ó pé àwọn ẹ̀yà yorùbá ni wọn yóò nílẹ̀ ti bẹ̀ ní ìpínlẹ̀ èkó torí pé àwọn gan ni wọ́n fi ìdí kalẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n forí sọ ìpínlẹ̀ èkó ibo yìnyín èyí tí ó fi ìdílé múlẹ̀ jẹ́ kó lè wípé ẹgbẹ́ òṣèlú APC òun gan ní bẹ ní ìpínlẹ̀ Èkó fún ìdí èyí ó ṣe àfihàn wípé ẹ̀yà Yorùbá òun ni ó ní ìpínlẹ̀ Èkó ẹni tí ó jẹ́ Múdàṣírí Ọ̀básà ó pé àkókò ti tó láti ṣe àfihàn ẹni tó nílẹ̀ àgàgà àwọn ẹ̀yà tó ní ìpínlẹ̀ Èkó ó pé fún ìdí èyí àwọn yóò gbéṣẹ̀ láti ṣe àwọn àlàkalẹ̀ àti àwọn òfin léè tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé títà àti rírà oyè jíjẹ ní ìpínlẹ̀ èkó èyí tí yóò fún àwọn ọmọ yorùbá láǹfààní àti mú ọwọ́ wọn lọ sókè dáadáa. àjọ tí ń rí sí kíkàdìyàn ní ìpínlẹ̀ èkó ti pé àwọn yóò lo àǹfààní sísún ìkànìyàn tọdún 23 síwájú sí láti ṣe àlàkalẹ̀ míì tàbí láti ṣe àyẹ̀wò sórí bí wọ́n ti ṣe pín àwọn ìjọba ìbílẹ̀ kankan ìwò yìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àjọ NPC ni wọ́n pé àwọn nǹkan kan wà táwọn nílò láti ṣe àkọsílẹ̀ rẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ bíi mẹ́fà lẹ́yìn tí wọ́n ṣe àlàkalẹ̀ rẹ̀ tí wọ́n sì pín ní àárín ọdún 2015 wọ 2016 wọ́n pé àwọn ìjọba ìbílẹ̀ náà ni Mushin Ṣómólú Àgègè Sùúrùlérè Èkó mainland àti Ìkẹjà àjọ NPC láti ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn Bímbọ́lá Sálòkùndẹ̀yìn níbi ọ̀rọ̀ yìí náà ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé láwọn ìjọba ìbílẹ̀ bíi mẹ́fà yìí làwọn fẹ́ ṣe àyẹ̀wò èyí tó ní ìtumọ̀ sí pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé wọ́n pé èyí ló pọ̀dán tí pé fìǹkà tẹ́lẹ̀ ní ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò tẹ̀wọ́n ti kíkà nìyàn láwọn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí ló jẹ́ pé àwọn ń lo bírò àti ìwé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gba arábìnrin kan pẹ̀lú arákùnrin kan sílẹ̀ lọ́wọ́ àwọn ará ìlú tí wọ́n fẹ̀sùn kàn wípé níṣe ni wọ́n pa ẹnìkan láti fi ṣe ájò ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé èyí wáyé ní ìlú Ihiala ní ìjọba ìbílẹ̀ Ihiala èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Anambra ẹni tó jẹ́ alukó fúnléṣẹ́ ọlọ́pàá DSP Toshukwu Ikenga ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ ní ìlú Ọ̀ká lákòókò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lónìí ó pé lóòótọ́ ni àwọn ṣe àkíyèsí pé àwọn ará ìlú ni wọ́n kọlù arákùnrin kan pẹ̀lú arábìnrin míì wípé ńṣe ni wọ́n gbẹ̀mí lẹ́nu ẹnìkan tí wọ́n sì bẹ̀ sí lù wọ́n lálùbàrà wọ́n pé díẹ̀ lóko tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn lẹ́yìn ìgbà tí wọ́n nà ká lébùsùn wọn pé ṣe ni wọ́n pa ẹnìkan tí wọ́n sì fẹ́ fi ṣe ètùtù ọ̀la wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìwádìí làwọn rí pé irúfẹ́ ọ̀rọ̀ èyí tí àwọn ará ìlú sọ ló jẹ́ ìwọ́ pátápátá wọ́n pé lóòótọ́ ni wọ́n ń pa oúntọ̀ lóòótọ́ àmọ́ a ò mọ̀ bóyá àwọn arákùnrin náà tàbí arábìnrin ọ̀hún ló pa á wọ́n pé àmọ́ ohun tí àwọn ṣe àkíyèsí pé irọ́ ń bẹ nínú ọ̀rọ̀ èyí tí bẹ́ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yìn tó jẹ́ abẹnugan fúnléṣẹ́ ọlọ́pàá ìkẹgà ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀gá wọn pé pátápátá ìyẹn hn hn ti pálẹ̀ṣẹ̀ fún àwọn ará ìlú láti máa kọ́ sùúrù náà kí wọ́n tún gbé ìgbésẹ̀ ó pé ìjẹ́ àwọn tí ó jẹ́ ọlọ́pàá ò bá ti dá sí ọ̀rọ̀ náà ó ṣeé ṣe kí wọ́n ti gbẹ̀mí lẹ́nu àti ọkùnrin àti obìnrin èyí tí wọ́n gbà lẹ̀ ó pé àmọ́ lọ́lọ́ báyìí àwọn méjèèjì ni wọ́n wà ní ilé ìwòsàn. ilẹ̀ gẹ̀ẹ́sì ni wọ́n ti gbé owó tòlótòló mílíọ̀nù méjì euro sílẹ̀ báyìí fún orílẹ̀-èdè nàìjíríà lórí ètò ìlera àjọ WHO tí ń rí sí ètò ìlera lágbàáyé ni wọ́n fi ìdọ̀rọ̀ yìí múlẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí pé owó tòlótòló mílíọ̀nù méjì euro làwọn gbé kalẹ̀ láti pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún ètò ìlera àti láti sanwó fáwọn òṣìṣẹ́ ètò ìlera èyí tí àjọ WHO tí wọ́n ń lò láti pèsè ètò ìlera fáwọn ọmọ Nàìjíríà àjọ WHO nínú ọ̀rọ̀ tiwọn ni wọ́n pé òótọ́ làwọn ti gba owó náà àmọ́ yóò wúlò fáwọn fún ìdí ọdún méjì ọ̀gá àgbà wata Kazadi Mulombo òun ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé inú àwọn dùn láti gba owó mílíọ̀nù méjì euro náírà níye lọ́wọ́ ilẹ̀ gẹ̀ẹ́sì ó pé owó yìí ni yóò wúlò dáadáa fún àwọn láti ṣe ìwúlò rẹ̀ àgàgà láti san owó tàbí láti ra ohun tí yóò àwọn nílò fún àwọn ètò ìlera èyí tí ń bẹ lórí nàìjíríà ó pẹ́ láwọn àgbè kan àgà láwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógójì làwọn yóò ti lo owó náà o ó pẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ẹkùn kan làwọn yóò ti ṣe gbé ikọ̀ léyìí tí yóò máa darí lílo owó yìí kalẹ̀ bí ìpínlẹ̀ cross river enugu jigawa kaduna kano àti ìpínlẹ̀ èkó lápapọ̀. nínú ìròyìn eré ìdárayá igbákejì akọ́nimọ̀ọ́gbá finidi george ti pé òun ṣe ní igbákejì akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ super eagles lábẹ́ ìṣèjọba Joseph Pesiro ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé bí ọ̀rọ̀ ti ṣe wà níta lọ́wọ́lọ́wọ́ pé àjọ NFF ni wọ́n ti lé ẹni tí ó jẹ́ Finidi George gẹ́gẹ́ bí igbákejì akọ́nìmọ̀gbá nínú ikọ̀ Super Eagles ni upton bẹ̀rẹ̀ ní jẹ́kọ̀ọ́ nímọ̀ pé irọ́ pátápátá lọ̀rọ̀ náà Finidi lẹ́yìn tí ó tún jẹ́ adarí pátápátá fún àwọn àwọn akọ́nìmọ̀gbá nínú ìdíje MPL fún ti èyí tí ń bẹ ní èyí ń bà ni ó pé lọ́rọ́ báyìí òun sì wà nínú àwọn tó jẹ́ akọ́nìmọ́gbá lókè nàìjíríà òun sì ń bẹ gẹ́gẹ́ bí igbákejì jose pesiro ó pé láìpẹ́ jọjọ òun sì máa padà sínú ikọ̀ super eagles láti bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn bí wọ́n ti ṣe ń gbá bọ́ọ̀lù dáadáa sáwọn ó pé lọ́rọ́ báyìí òun bẹ nu iṣẹ́ pẹ̀lú èyí ń bà láti bẹ̀rẹ̀ sí máa kọ́ àwọn agbábọ́ọ̀lù tàbí darí àwọn tó jẹ́ akọ́nimọ̀ọ́gbà yòókù lẹ́nu iṣẹ́ wọn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 lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ kéde ọjọ́ kejìlá oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Shehu Sani ṣàlàyé bí aláṣẹ Tinubu ṣe mọ́rúbọ́ lọ́wọ́ ọ̀bẹ onímájèlé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìjókòó kẹwàá irú rẹ̀ ni wọn yóò ṣiṣọ́ lójú rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ gẹ̀ẹ́sì ti gbé mílíọ̀nù méjì euro fún orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ìlera nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀gbá Finidi George ti pé òun sì ní igbákejì akọ́nimọ̀gbá ikọ̀ Super Eagles kò ní jù bá lọ fún ti ìròyìn àgbáyé èyí tí a mú wá fún yín Sọ́ní Sodiq Abiodun òun náà ló ti mú ìwà fún yín títí gbà míì òun rè lásùn o.